bismillah. alhamdulilayi rabbil alamin fún wọn tó ń wò mí nílé tó bá yẹ pé ó wà ní bolton ní october second lánàá níbí ibi kó bí ọjà wàá rí i pé adhihi dunia àṣebáyé tí wàá rí náà ó wá di lónìí on third wàá sẹ́ni kankan bí ó wá dàbí pé kàmú lẹ́mìí yẹ́lbẹ̀sù ilẹ̀ àṣeyẹ́tẹ̀ àwùjọ àná àwọn tó wà bí wọn ò sí mọ́ bí wọn ó ti kú ònà ayé lu àwọn tó ń la ayé ò ní fayé lẹ̀ ṣùgbọ́n tí ẹ ó tán bẹ́ẹ̀ níjọba wa tán gan ayé gangan wà wà empty ọba tó láyé yóò change face ayé gbogbo wa wà á di pé a wà á lérò ọ̀run gbogbo tá a bá wá ṣe fídíò ti kà ẹni ó náwó lánàá ẹni tó jó dáadáa lánàá ẹni tó jalè lánàá ẹni tó mówó lówó lánàá gbogbo ẹni fídíò wa pírísẹ́ǹtì tálkùánì sọ pé kálukú wà rí pé irú rẹ́kọ̀dù wo rèé má lè adal kitab la yugadiru saghiratan wala kabiratan illa asa'a kulli insanin alzamna tahirahu fi unukihi wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu ma'sura ikra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba alukóhánì ní gbogbo ohun tí kálukú ṣe lánàá ẹni tí ó rí fídíò nígbà tó bá jáde lẹ́yìn ìyàwó tí ní òdùn ẹni tí ó rí sin tó ń create tí náà ó bàjẹ́ tètè má jẹ́ kí tọ̀run orí bẹ́ẹ̀ fún èyí tó máa ń ṣe láyé ọlọ́run rékọ̀dù ẹ̀ ẹ jẹ́ ká ti bi ìsáná ká fi kí èso ògùn asalaamualeykum wa rahmatulahi wa barakatu.